àlùkìrìnjìn àwo ilé ọ̀rúnmìlà ló dífá fún ọ̀rúnmìlà wọ́n ní kí bàbá òru bọ kí ibi ó má bàa fẹsẹ̀ wọlé rẹ̀ ọ̀rúnmìlà ni àwọn ọ̀tá ń bájà ní àkókò yìí tí wọ́n rán àwọn ajogun bíi sí ọ̀rúnmìlà ni ọ̀rúnmìlà bá fura wípé àwọn ọ̀tá rán ajogun bíi sí òun ni ó bá gbé òkè pọnrin rẹ̀ kalẹ̀ ó pe àwọn awo wọ́n dá ifá fún ọ̀rúnmìlà wọ́n yàn lẹ́bọ ọ̀rúnmìlà rúbọ ẹbọ túbọ̀ ẹbọ túsẹ̀ wọ́n ṣẹ́ ifá fún ọ̀rúnmìlà wọ́n ṣẹ́ ifá fìtílà ìṣẹ́gun fún ọ̀rúnmìlà tí yóò máa tàn ní alaalẹ́ òru ọjọ́ kan tí ọ̀rúnmìlà tàn ó ń fi àdá òrìṣà lulẹ̀ ó dárin báyìí òru ọjọ́ kìíní àwọn ajogun ibi wà wọ́n rí iná nínú ilé ọ̀rúnmìlà wọ́n sì ń gbọ́ ohùn òru ọjọ́ kejì bẹ́ẹ̀ ìgbà tí ó di ọjọ́ kẹta wọn ò wá mọ́ báyìí ni ọ̀rúnmìlà ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ pẹ̀lú àwọn ajogun ibi ifá pé òun yóò bá ẹni tí ó dá ogbèrò sùn ṣẹ́gun ifá pé ẹbọ lórí. alukirijin the priest of ọ̀rúnmìlà's house cast ifá for ọ̀rúnmìlà. They said the father should offer his sacrifice so that evil will not enter his home. Oromila was battling enemies at this time, and they were sending evil forces and afflictions towards him. Oromila realized that his enemies were sending evil spirits its way, so he bent his head to consult the oracle. He called on the babalawos and they cast Ifa for him and prescribed a sacrifice. Oromila offered the sacrifice. The offering was accepted and the ritual was complete. They also perform Ifa to provide Onomila with a guiding light for victory. On the first night after Onomila lit the lamp, he used his Orisha sword and struck the ground, saying, The first night the evil spirit came. They saw the fire in Onomila's house and they heard sounds. On the second night, the same occurred. By the third night, they stopped coming. This was how Onomila defeated his enemies and the evil forces they had sent. If I declare that whoever received the oduo Rosun will also be victorious over their enemy. The person that received this Odu in Ifa divination should consult a professional Babalawo or Iyanifa to prescribe and help them with sacrifice. Ifa says a sacrifice should be offered.